alhamdulilayi wa kafa suma salatu wa salamu ala asọrọfili mursalin wa ala alihi wa sahbihi wa nasalaka bi sunnati ila yaumidin adúpẹ́ fún Ọlọ́run ọba Ọlọ́run ọba tí ó ṣe síyàmù tó nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa láti gbà bákan náà àṣìdúpẹ́ ìdẹ̀rọ Ọlọ́run lórí ẹnìkọ̀ọ̀kan wa pé a jẹ́ mùsùlùmí àǹfààní ńláńlá ní ilé ìjẹ́ fún wa káyà gbìyànjú ká má jẹ́ ní tí ọba ìsìláàmù rẹ̀ jẹ́ síwájú kí kó tó dé kọ́ kí ara àǹfààní ìsìláàmù náà jẹ́ ní ọ̀làlìkíọ́mà ètò yín ètò wa húdàn òun náà ni yóò máa bẹ̀rẹ̀ báyìí láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa dr sharafdin gbadebo rọjí àwọn náà wọn bá wa sọ̀rọ̀ náà kí ọlọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn fún wọn láti lè bá wa sọ̀rọ̀ náà káwa náà farabalẹ̀ gbọ́n yé kí ọlọ́gba ní kọ́lọ́ sí ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. lónìí a ti àlàyé nípa ìpìlẹ̀ lẹ́kẹrin nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo eléyìí ti ṣe al-imanu bir-rusul ká ní ìgbàgbọ́ òdodo sí àwọn ìránṣẹ́ ọlọ́run ọba wa dájúdájú ká ní ìgbàgbọ́ òdodo sí àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run ọba rán níṣẹ́ ọ̀ràn àyàn ló jẹ́ o àti pọ́kàn ló jẹ́ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo torí pé àwọn ìránṣẹ́ yìí àwọn náà lọ́lọ́run ọba rán torí ká lè bá tara àwọn ọmọ kí ni àṣẹ ọlọ́run ọba ká lè máa tẹ̀lé wọ́n jíṣẹ́ ọlọ́run àwíjàre tó múnádóko lórí àwọ ẹ̀dá ká má bàa jẹ́ni tó ṣe wípé yóò máa wá wàwí kan àbí yóò tiẹ̀ máa fẹ́ parọ́ kan tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ àkìyàmù lẹ́yìn tọ́lọ́ ti rán ránṣẹ́ kí làwa wí tó tún fẹ́ wí kí làwí jàre tó tún fẹ́ wí àròyé kan ò sí mà ọ̀ràn ẹ̀ ló sì jẹ́ ká gba àwọn àránṣẹ́ yìí gbọ́ ìtumọ̀ ká gba àwọn gbọ́ ọ̀nà ni ká gbà pé òdodo ọ̀nà ni ríran tọ́lọ́ ràn wọn ká sì ní ìgbàgbọ́ pé jíjẹ́ ànábì wọn òdodo náà ni àti pé olódodo ni wọn gbogbo ìròyìn tí wọ́n fún wa nípa ọlọ́run nípa ntọ́lọ́run fi pa á láṣẹ nípa ntọ́lọ́run ọba wa tó ní ká máa ṣe àti tó ní ká máa ṣe agbọ́dọ̀ gbàgbọ́ wípé òdodo ni tí wọ́n sọ fún wa nípa gbogbo eléyìí àwọn aránṣẹ́ yìí wọ́n jẹ́ gbogbo sẹ́tọ́lọ́run fi ràn wọ́n wọ́n ti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn lọ́nà tó ṣe yí pé kò sí ti fẹ́nìkan láti sọ pé wọ́n mọ̀ nípa rẹ̀ àbọ̀ sọ pé wọ́n mọ̀ nípa rẹ̀ ọ̀gbọ́ nípa ànábì nuhari ọ̀sọ̀pọ̀ ọ̀gbọ́ nípa ànábì ibrahim rí àbọ̀fẹ́ sọ̀pọ̀ ọ̀gbọ́ nípa musa ànábì isa ànábì muhammad salawatullahi wa salamuhu alayhim ajma'in ìkẹ́ àti ọlọ́lọ́n kó máa bá gbogbo àwọn àwọn báyìí àwọn láti alukur'an àti sunna anabi sí pé dandan àwọn gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ nínú suratul Baqara wọn ni walakin albirra man amana billahi wal yawmil akhir wal malaikati wal kitabi wan nabiyyin ẹni tí ń ṣe dáadáa ṣiṣe òun náà lẹni tó ṣe wípé ọgbọ́lọ́ngbọ́ ọgbọ́jọ́ kẹyìn gbọ́ ọgbà àwọn màláíkà ọgbà tìrọ̀ ọlọ́ngbọ́ ó tún gbọ́ àwọn ànábì nínú suratul baqara yìí kan náà ọlọ́ni kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi oníkálukú nínú ọlọ́gbọ́lọ́ngbọ́ ó tún gba àwọn màláíkà rẹ̀ gbọ́ ó tún gba àwọn tírà rẹ̀ gbọ́ àtàwọn aránṣẹ́ rẹ̀ àwa kì í ṣe yàtọ̀ láàrin ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọlọ́run ọlọ́run tó ní innal ladhina yakfuruna billahi wa rusulihi wa yuriduna an yufarriqu bayna Allahi wa rusulihi ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا إليه وأن سورة النساء الله ندرج أو أن تنسى إقبال صلى تنسى إقبال صلى وأن الله tẹ́ǹsì ń wọ́nà láti ṣe ìpínyà láàrin ọlọ́run àtàwọn àránṣẹ́ rẹ̀ látàrí sísọ tí wọ́n máa sọ pé àwọn gba pákan gbọ́ ni àwọn sáìgbàgbọ́ sápá kan tí wọ́n wá ń wá láti la ọ̀nà àbàjẹ́ kan láàrin eléyìí ọlọ́run láwọn eléyìí ní kèfèrí lódodo kọ́lọ̀ mọ́ yà wá ní kèfèrí eléyìí túmọ̀ sí pé ọ̀ràn yẹn ní ká gba àwọn ìránṣẹ́ ọlọ́run ọba gbọ́ ká sì gbà wọ́n gbọ́ ní ìgbàgbọ́ òdodo ike gbogbo wọn òdodo ni wọn ìran lọ́lọ́run sì ran wọn àti pé wọ́n jíṣẹ́ tọ́lọ́run ọba fi ran wọn wọn ò fẹ́ kó bọ́yọ̀ bíi ti wùlé òkèrè mà. tọ́ ọlọ́run sọ nípa ìgbàgbọ́ ká ní ìgbàgbọ́ sí àwọn ìránṣẹ́ ọlọ́run lára rẹ̀ náà ló ti sọ̀rọ̀ nípa ká ní ìgbàgbọ́ sọ́lọ̀ nínú àwọn àyà síwájú yìí ó tún sọ nípa ká nígbàgbọ́ sáwọn màláíkà ó tún sọ nípa ká nígbàgbọ́ sáwọn tírà eléyìí ọlọ́run ọba sì ṣàlàyé nínú àwọn àyà yìí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ẹnikẹ́ni tó bá ṣe ìpínyà láàrin ọlọ́run àtàwọn aránṣẹ́ rẹ̀ onítọ̀hún ti ṣe kèfèrí o bákan náà ẹni tó bá ní apá kan ló ń gbàgbọ́ wọn ẹnìkan gbọ́ ẹnìkan ló ń tiẹ̀ àwọn yòókù ọ̀tọ̀ a mọ̀ ìran tó lọ ara wọn sáwọn èèyàn ìdẹ̀ra ńlá ni torí pé àwọn ọmọ èèyàn à ń bùkátà ránṣẹ́ ní pàápàá bùkátà nítorí pé kò sí èyí tó lè ṣe déédé nínú ọ̀rọ̀ wa kò tiẹ̀ sí èyí tó lè dúró gírí nínú wa láì jẹ́ pé a mà láì jẹ́ wọn bá ara wọn ránṣẹ́ torí pé à ń bùkátà àwọn yìí ní bùkátà tó lágbára ní sóúnjẹ àtòmí lọ torí lẹ́ni tí wọ́n máa ṣàlàyé fún àwọn èèyàn láti mọ kí ló fi ọlọ́ yóò jẹ́ kí wọ́n mọ ọlọ́ yóò jẹ́ kí wọ́n mọ kí ni ó wúlò fún wọn yóò jẹ́ kí wọ́n mọ kí ni nǹkan tí yóò ṣe àwọn láboró wọn lè bá jìnnà sí. torí ẹ̀ a ti mọ̀ yín pé látara àwọn aránṣẹ́ láàfin máa àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ nípa àwọn òfin ọlọ́ láàfin máa àlàyé kí lọ́lọ́run ti pa á láṣẹ kí lọ́lọ́run sì ní jìnnà sí kí lọ́lọ́run sì lẹ́tọ̀gàn kí lọ́lọ́run sì ṣèléèwọ̀ kí lọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí kí lọ́lọ́wọ́n bá sì kọ̀ kí lọ́lọ́wọ́n bá kórìíra látara àwọn aránṣẹ́ láti mà kò lè ṣeéṣe ká mọ gbogbo eléyìí tí ò bá sí ránṣẹ́ láàká ìwà lásán kò lè mọ gbogbo nǹkan yìí kó sí bórí rẹ̀ ṣe lè pé tó tọ́tara rẹ̀ mọ gbogbo nǹkan tí ọlọ́run fi rán àwọn aránṣẹ́ sílẹ̀ ayé ìdí nìyí tó fi jẹ́ pé à ń bùkátà à ń bùkátà pé kọ́lọ́wọ́n bọ́ rán ìránṣẹ́ látàrí rírán ránṣẹ́ iná láti mana? iná láti ríran iná láti jẹ́ni tó ṣe wípé ọmọ kí ni wọ́ ọlọ́ tá a máa pè ó sì máa kí ni wọ èèyàn séèyàn yóò máa pè kí tiẹ̀ ni wọ ẹranko gan séèyàn tá a sì máa pè tí ọba sì ránṣẹ́ gbogbo eléyìí ìbá ti yé wa àti pé bùkátà ta ní sáwọn aránṣẹ́ ọkọjá bùkátà ta láàárẹ̀ ní sí medical doctor lọ bùkátà tí aláàárẹ̀ ní sí medical doctor ó kéré sí bùkátà tí èmi pẹ̀lú rẹ̀ tá a ní sí ìránṣẹ́ ọlọ nítorí pé tá a bá rí medical dọ́kítọ̀ tára wò ya òpin tó lè ṣe wá òun náà ni ká máa kérora ká máa kérora pé ẹ̀ sì bá ń wá dókítà ẹ̀ sì bá ń wá dókítà kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá yẹ pé lọ́wọ́ bọ̀ ọ̀bá aránránṣẹ́ sílé ayé ní tí ó ni pé àkóbọ̀ sọ́kàn wa ìjàmbá àtòrípa táwọn aránṣẹ́ fi sílẹ̀ ilé ayé yìí gan kìbá ti ṣẹ́kù tí orípa àwọn àwọn aránṣẹ́ ọlọ́run bá ti lè tánlẹ̀ orípa táwọn aránṣẹ́ ọlọ́run bá tí wọ́n fi lélẹ̀ tó bá ti lè tán ìgbà náà nígbẹ̀ǹdà ìyàmọ̀dì àsóore ńlá ni wípé ìránṣẹ́ ń bẹ àwọn aránṣẹ́ wọ́n pọ̀ jọjọ ọlọ́run dárúkọ àwọn kan fún wa nínú alukur'an ẹ bọ́yá lómi kò yé kí là ń pè ní ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run òun náà ni à ń pè ní arọ́sùl lédè lárúbáwá arọ́sùl òun náà ni insanun dhakar min bani adam uhiya ilayhi bi shar'in wa umira bi tablighi òun náà lè yàn tó jẹ́ ọkùnrin nínú àwọn ọmọ ànábì adam ọlọ́run ránṣẹ́ sí ó fòfin kan ránṣẹ́ sí a sì ti mọ̀ pé òfin tó lọ́n fi ránṣẹ́ sí yóò fi ránṣẹ́ gbọ́ ọmọ láìka náà ni.

ọ̀nà à ń pè ní ìránṣẹ́ ọlọ́ọ̀ torí ẹ̀ ká máa túmọ̀ rọ̀ṣúl sí ìránṣẹ́ ọlọ́ọ̀ ìtumọ̀ yìí ló pé ju ká máa túmọ̀ rẹ̀ sí òjíṣẹ́ ọlọ́ọ̀ lọ nítorí pé òjíṣẹ́ ọlọ́ọ̀ òun náà ni result òun náà ni àbájá ríran tọ́lọ́run ránṣẹ́ ṣùgbọ́n tá a bá pè ní ìránṣẹ́ ọlọ́run yóò dínà mọ́ àwọn ẹni tí wọ́n ń rò pé àwọn náà ìránṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run làwọn náà torí pé ń bẹ láyé nìsín nínú àwọn èèyàn tá à ń jọ ń gbé tóun náà ń wora rẹ̀ pé òun náà ń kọ́ òjíṣẹ́ ọlọ́run ńgbà tóun náà ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ń bá wọn ànábì òun náà ni láti rí i pé kíra wa náà lórí gbogbo nǹkan Yorùbá fi kíra wọn wọ́n lè sọ fún àfáà tó ṣe wá àti sá ẹ sá kú òjíṣẹ́ ọlọ́run ẹ kú òjíṣẹ́ ọlọ́run á nìwọ̀ màlẹ́kà wo gan lọ́lọ́run rántí ọ iṣẹ́ wo lọ́lọ́run ní kó jẹ́ iṣẹ́ wo lọ́lọ́run ní kó jẹ́ lórúkọ òun torí ẹ ẹja máa túmọ̀ rẹ̀ sí ìránṣẹ́ ọlọ́ torí pé léde Yorùbá wa yìí kò lè kọ̀ rọrùn fẹ́nìkan kó apera rẹ̀ ní ìránṣẹ́ ọlọ́run sẹ́yìn kó gbogbo ọ̀gá ah ìránṣẹ́ ọlọ́run bá ń gbò lọ́lọ́run aràn bó ló ti ràn torí rẹ̀ bá ti máa túmọ̀ rẹ̀ ní pé ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n tó bá pè yàn ní ànàbí ànàbí òun ni ìnsánù ń dẹ́kẹ̀ọ́ من بني آدم أوحي إليه بشرع ولم يؤمر بتبليغه قلنا لن تجقني من مع النبي آدم عليه السلام تسيبي الله بيلي دعوة وفي وفي كران سيسي ṣùgbọ́n lọ́wọ́ bọ̀ ọ̀pá láṣẹ kíkọ́ jẹ́ sẹ́yìn ọlọ́wọ́ ọ̀pá láṣẹ kíkọ́ jẹ́ sẹ́yìn òun là ń pè ní anabi tó bá wa bí ọ léèrè wípé anabi àti ar-rasul anabi àti ar-rasul àti màtúmọ̀ wà nísì èwo lèyí tó fẹ̀ ju ọ̀kan lọ nínú méjèèjì jíjẹ́ ànábì fẹ̀ ju jíjẹ́ rọ̀ṣọ́lù lọ torí pé gbogbo wọn náà ni wọ́n jọ ránṣẹ́ sí ṣùgbọ́n ànábì wọn ọ̀pọ̀ ńlá ṣe kó jíṣẹ́ yàtọ̀ sí rọ̀ṣọ́ torí ẹ̀ làwọn olùmọ̀ ti sọ pé baynahuma umumun wa khusus fakullu fakullu rasulin nabi wa laysa kullu nabiyyin rasula gbogbo ẹni tó bá ti pè ní arọ́sọ́ọ̀lù ànábì lòun kìí ṣe gbogbo ànábì ní arọ́sọ́ọ̀lù torí pé jíjẹ́ ànábì fẹ̀ nígbà tó ṣe pé jíjẹ́ rọ́sọ́ọ̀lù òun há ju jíjẹ́ ànábì lọ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti pè ní rọ́sọ́ọ̀lù ànábì ni torí ẹ̀ láti máa pa ànábì wa ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam rasulullah Muhammadun sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́sìn bẹ́ẹ̀ náà lànàbì Musa bẹ́ẹ̀ lànàbì Isa bẹ́ẹ̀ là nàbì Nuh bẹ́ẹ̀ là nàbì Ibrahim alayhimu salatu wassalam tó tẹ́lẹ̀ ìbáyé wa àjọ yìí pé àwọn aránṣẹ́ yìí àti àwọn ànábì wọ̀nyí àlàyé bí ti ṣe jẹ́ láti sọ yẹn ǹjẹ́ àwọn aránṣẹ́ ọba wọ̀nyí sọ́lọ̀ wọn adarúkọ wọn wa bí àbí ọ̀darúkọ wọn fún wa ẹni tó lọ́wọ́ bọ̀ dárúkọ rẹ̀ gẹ́gẹ́ bọ́lá ti sọ pé wa rusulan qad qasasnahum alayka min qabl wa rusulan lam naqsushum alayka wa kallama Allahu Musa taklima àwọn ìrántí ọlọ́run wọn bẹ nínú ẹni tí a ti sọ fún ọ nípa rẹ̀ rí ó sì ń bẹ nínú ẹni tí a sọ fún ọ nípa rẹ̀ rí ọlọ́run bá Musa sọ̀rọ̀ nípa àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run dárúkọ wọn fún wa ní alukur'an wọ́n jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n jẹ́ twenty five wọ́n jẹ́ twenty five. arí méjìdínlógún nínú wa nínú ọ̀rọ̀ ọlọ́run tó ní watilka hujjatuna ataynaha ibrahim ala qawmi títí dé ìparí àyà yẹn àtàwọn àyà tó wà lẹ́yìn rẹ̀ nínú suratul an'am àyà kẹtàléní ọgọ́rin. títí débi tọ́lọ̀ ti sọ pé ọkùnrin faddalna ala al-alamin ọ̀kọ̀ọ̀kan nínú wọn náà la ṣe àjùlọ fún lórí gbogbo àgbáńlá yìí. tọ́ àwọn méje tó kù tí wọ́n kún méjìdínlógún yìí tí wọ́n fi jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọlọ́run sọ wọn nínú àwọn ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ sọ wọn nínú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn ẹ̀ ló sì jẹ́ ká ní ìgbàgbọ́ sí gbogbo àwọn tọ́lọ̀ ń dárúkọ àtàwọn ẹni tọ́lọ̀ ọ̀bá wa tí kò dárúkọ. tọ̀ tó bá tẹ̀lé báyìí ajẹ́pọ̀ àwọn aránṣẹ́ ọlọ́wọ́n bá wọ̀nyí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kíkà gbà wọ́n gbọ́ apá kan nínú wọn lọ́lá ju apá kan lọ àwọn kan nínú wọn wọn ò tó àwọn míì ọlọ́run ti àjùlọ fapá kan lórí apá kan kí ẹ sọ pé tilka rusulu faddalna ba'dahum ala ba'd àwọn aránṣẹ́ ọlọ́wọ́n bá nìyẹn àti àjùlọ fapá kan lórí apá kan tẹ́ máa bí ọ léèrè pé ta lọ́lọ́lá jù nínú àwọn àránṣẹ́ ọlọ́ ta lọ́lọ́lá jù kése kó fi dájú kó fi dájà lẹ́ o kó o tiẹ̀ fi màá ní gẹ́gẹ́ bí ìmà ta lọ́lọ́lá jù nínú àwọn àránṣẹ́ ọlọ́ a sọ pé àwọn tó lọ́lá jù nínú wa àwọn náà là ń pè ní ulul àwọn onípinnu tó dópin àwọn jẹ́ márùn àwọn làwọn tó lọ́lá jù àwọn náà là Nábì Nuh النبي إبراهيم النبي موسى النبي عيسى حتى النبي ومحمد عليهم الصلاة والسلام إكاتي الله كما بابو بوا أو أنا الله بات داروكا من سورة الأحزاب من بيتلو ما بات تتنسوني نوايا كجيري يكي وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى ابن مريم wa akhadna minhum mithaqan ghalidha àti pé rán wọn létí nípa àgbà tí ọlọ́run bá wa tó bá àwọn aránṣẹ́ rẹ̀ tó bá àwọn ànábì rẹ̀ tó bá àwọn dámẹ́jẹ̀mú a sì gbà lọ́wọ́ wọn náà ìdá ànábì Muhammad ǹjẹ́ àkọ́kọ́ àtúngbà lọ́dọ̀ Nuh alayhi Ibrahim Musa eléyìí àwọn làlàyé àwọn tó lọ́lá jù nínú gbogbo àwọn àránṣẹ́ ọlọ́run nínú àwọn ọlọ́lá ńlá yìí àwọn kan wá wà tọ́lá tí wọ́n tún ju tàwọn míì lọ èyí tó lọ́lá jù nínú àwọn onípinnu tá a wí yìí tí wọ́n jẹ́ márùn yìí àwọn jẹ́ méjì àwọn náà ni Ibrahim aleyhi salam àtànàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn méjèèjì náà ẹnìkan tún lọ́lá jù ẹnìkejì lọ. àjẹ́ pé òkè ká ga ju òkè lọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn anabi ọlọ́run yìí sallallahu alaihi wasallam tó wá lọ́lá ju anabi Ibrahim alaihi salam lọ tọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wáyé o èèyàn kì í èèyàn kò ní ọ̀nà kan tó lè gbàgbára gbóná tí ó wàá kò sí ní téèyàn lè ṣe tó lè sọ̀yàn kan náà máa ṣe ni àbá máa gòkè ọmọ sọ̀kalẹ̀ lọ́wọ́ adá nàbì rárá o láéláé kò lè dà nàbì ẹni tọ́lọ̀ ń bá fẹ́ ló máa ń ṣe lánàbì ìjà nàbì ìjẹ́ ìrànṣẹ́ ó sì ti pín ìjà nàbì ìjẹ́ ìrànṣẹ́ ó ti pín kò sáyé fẹ́ nìkankan láti jẹ́ ìrànṣẹ́ láti já nàbì mà ọlọ́ni allahu yastafi minal malaikati allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́run a máa ṣẹ̀ṣà àwọn ìrànṣẹ́ rẹ̀ láti inú àwọn a sì máa ṣẹ̀ṣà àwọn ìrànṣẹ́ rẹ̀ láti máa àwọn èèyàn tó eléyìí tó túmọ̀ sí wípé èèyàn ò lè sọ́ra rẹ̀ dànábì èèyàn ò lè fi túláàsì sọ́ra rẹ̀ dìránṣẹ́ ọlọ́ kò sì lè sí àwọ́ọ̀dì kan téèyàn lè fún yàn táwa yìí pé aṣọ di ìránṣẹ́ ọlọ́ táàsọ̀ pé aṣọ di ìránṣẹ́ ọlọ́ bí ká sọ pé nísìnyí èèyàn kí ni túmọ̀ kí ni túmọ̀ tá a lè fún ìránṣẹ́ ọlọ́ ìwà pẹ̀ ń gboyè kánbì kan oyè yẹn pé òdì ìránṣẹ́ ọlọ́ oyè kí ni irọ́ lásán torí pé kó tó gba kó o tó lè dìránṣẹ́ ọlọ́run ni wọ́n máa máa yàn ìjẹ́ránṣẹ́ ìjánabi sì ti pín torí kọ́ lọ́wọ́ bá sọ pé ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe bàbá ẹnìkan nù yín o ìránṣẹ́ ọlọ́run ni o àti pọ́ùn lópin àwọn ànábì ìránṣẹ́ ọlọ́run òun sì lópin àwọn ànábì eléyìí túmọ̀ sí pé ǹjẹ́ wọ́n ní ọ̀dà tó bá jẹ́ pin àwọn ànábì ni ó túmọ̀ sí pé kìí sòpin àwọn àránṣẹ́ nù àà ǹjẹ́ ò bá gbọ́ sẹ̀rí àyè ní ọ̀mọ̀ sọ̀yún ǹjẹ́ ò bá gbọ́ sẹ̀rí àyè ní ọ̀mọ̀ sọ̀yún a ti ṣàlàyé nígbà tá à ń ìyàtọ̀ a ní ànábì yóò àámú mina rasul farasulu ànábì jíjẹ́ ànábì ọ̀fẹ́ jíjẹ́ òun ha. so olù àwọn olùmọ̀ṣẹ̀ríà wọ́n ti ṣàlàyé wọ́n ní nafiyul a'am nafiyun lil akhas ní tó bá ti sọ pé ìtọ́fẹ̀ tó gbòòrò ti tán ètò hankọ́ ó náà ti tán ti pẹ́ nígbà tó lọ sọ pé ànábì ló pin àwọn ànábì ànábì Muhammad sallallahu alaihi wasallam ló pin àwọn ànábì ó túmọ̀ sí pọ̀ ló pin àwọn ànábì òun sì ló pin àwọn àránṣẹ́ torí rẹ̀ má parọ́ fẹ́ nìkan má sì tanra rẹ̀ jẹ olè rẹ̀ nìkan tàn jẹ ilẹ̀ ti má tọ́wọ́ sọ pé ànábì sallallahu alaihi wasallam òpin àwọn ànábì ni àmẹ́yìn tí wọ́n á lẹ́nìkan o ẹni tẹ́yìn níhùn òpin àwọn aránṣẹ́ ni ẹgbọ́sọkúsọ ń bẹ̀ ẹgbọ́sọkúsọ ń bẹ̀ ànábì sallallahu alaihi wasallam ti sọ fún wa ó ní àwọn òpùrọ́ ó dé lẹ́yìn mi o àwọn òpùrọ́ tí ó dé lẹ́yìn mi o àwọn bíi ọgbọ̀n ni oníkálukú wọn máa purọ́ pera rẹ̀ ní ànábì ọlọ lẹ́yìn bí yẹ̀bàdì kò sì sànàbì kan tí ó kama mà bẹ́ẹ̀ anabi sallallahu alaihi lo pin anabi kò sa anabi mi wà gbogbo àwọn tó ń parọ́ pé lanabi la làṣírí wọn tú asiri wọn tú lóòrù di pé lẹ̀ ma báwo wà ló ṣe lè parọ́ ọrú rẹ̀ lọ́sàn káṣírí ò ní tú ẹnìkan nínú àwọn òpùrọ́ bá ń nínú àwọn àkan nínú àwọn àmì tẹ́fì tó mà nígbà náà bì lọ òní kó wọ́n sọ ní tẹ́ ń rò lọ́kàn yẹn fún yín wọ́n ní kí ni mò ń rò lọ́kàn mi wọ́n ní ẹ̀ ń rò pókùrọ̀ ni mo ẹ̀ ń rò pókùrọ̀ àkí làbá tó rò èèyàn parọ́ wọ́n wá ní ẹ̀ ń rò pókùrọ̀ àpòrọ́ náà ni ọ́ òpòrọ́ náà ni ọ́ tó ilé ìjọba nínú àwọn nǹkan tí àfiwá máa dá nàbì mà pa ni ọlọ́run fáwọn ànábì rẹ̀ láwọn àmì oríṣiríṣi láfi dá mà pa ni torí kẹ́ni kọ́kọ́ máa dé lójijì kó lóun náà dá ànábì wọn ló ń di òun ti nínú rẹ̀ ní almarjiza àwọn nǹkan tó kaniláyà tó yẹ pé èèyàn ò lè ṣàdédé sí èèyàn ò lè ṣàdédé sí àwọn nǹkan tó yẹ pé ó takò làákà ìpè kéèyàn ò rí ṣe tó bá jẹ́ èèyàn lásán so ọlọ́run bá fáwọn ànábì wọ̀nyí láti tọ́ka sí pé òdodo ni wọ́n ń sọ láti tọ́ka sí pé lódodo ọlọ́run ló rán wọn níṣẹ́ àwọn mọ̀jìzá àtàwọn ànábì ọlọ́run sì pọ̀ ọ̀pọ̀ jantirẹrẹ ẹjẹ́ nínú àwọn màjúzáàtì yìí ó náà nira kúmi nfa anabi Salih kó lè jẹ́rìí fáwọn èèyàn rẹ̀ pé yóò anabi ọlọ́ni nítorí pé wọ́n láwọn ń fámì táwọn fi dáàmà pé anabi ah anabi Salih alayhi salam ó sì lọ nígbà tó ń sì lọ jáde látara àpáta oníkàlùkù fojú wọ́n omi tẹ́ ń mu nílùú yìí ó ti di àpínpán láàrin yín àti ràkúnmí ràkúnmí máa mú lọ́jọ́ kan ẹ̀yin náà máa mú lọ́jọ́ mi tẹ́ ẹ bá wá fi ọwọ́ aburú tẹ́ ẹ bá fi mú ràkúnmí yìí tẹ́ ẹ bá fi ìbàjẹ́ kan tẹ́ ẹ bá fi ṣe ràkúnmí yìí abẹ́ tí ẹ ṣe kú pa ìyà burúkọ jẹ̀yìn látọ̀dọ̀ lọ wọ́n gbọ́ ṣùgbọ́n wọ́n kọ̀ àfìgbà tí wọ́n pa ràkúnmí tóbi kó parun lọ́wọ́ bá pa wọn tí gbogbo wọn dìtà bákan náà pọ̀pọ̀ alayhi salam tó máa ń yí padà tí ó di ejò ńlá tó máa ń yí padà tí ó di ejò ńlá tó máa pé wọn náà ní gbogbo bó tilẹ̀ kọ́ ọmọ ọlọ́pàá tó ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn náà mú tí ẹ̀ mú esísín ni kó mú jáde inú àpáta fún wa esísín kì í anabi Isa òhun nínú àwọn àmì tọ́lọ́ wọn bá fún òun náà ni kọjá pé ó ń wo àwọn afọ́jú sàn ó sì ń wo àwọn adẹ́tẹ̀ sàn ọlọ́run sì fún lágbára wípé kó jí òkú eléyìí jẹ́ nítorí ọ̀sẹ̀ tí wọ́n ń pè ní Jésù gbogbo àwọn àmì yìí ọlọ́run tó náà tiẹ̀ nínú ẹ̀ àti àwọn àmì tọ́lọ́run alukur'ani yìí àdánilágara ni tí ọmọ abẹ láéláé ọlọ́wọ́n bá fi pe àwọn àlùjànnú àtàwọn èèyàn lápapọ̀ níjà pété ẹ bá ní alukur'ani kì í sọ̀rọ̀ lọ àtẹ̀yìn àtàlùjànnú ẹjọ́ péjọ kẹ́yìn náà múra alukur'ani wa ẹ̀ tó bẹ́ẹ̀ kódà kó sí pápá kan náà yóò máa ra pápá kan lọ́wọ́ nínú àwọn mọ́jísà nàbì sallallahu alaihi wasallam ó nìrìn àjò òru tó rìn láti Baitul Maqdis láti Masjid haram ní Mẹ́kà lọ sí Baitul Maqdis bákan náà ìrìn àjò láti ibẹ̀ tọ́lọ́n fi gbé lọ sí sánmà àti bọ́lọ́n ti ṣe mú kí òṣùpá kó pín sí méjì wọ́n rí ìdajì lókè rere ìdajì yòókù náà sì wà ní òkè rere bákan náà báwọn òkúta àwọn òkúta wẹ́wẹ́ bí wọ́n ti ń sọ subhanallah lọ́wọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam àti kíkẹ́dùn tí kùkùté igi dàbí nù kẹ́dùn nígbà tí anabi sallallahu alaihi wasallam kọ̀ láti dúró lórí rẹ̀ báyàn sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ti ṣe mímbà fún anabi sallallahu alaihi wasallam àti bó ti ṣe máa ń fún wa níròyìn nípa tí ó ṣẹlẹ̀ lọ́la àtọ́jọ́ iwájú tó jìnà àti mọ̀ yín pé àwọn àmì tí ń tọ́ka sí jíjẹ́ ànábì ànábì kan kò mọ lórí àwọn mọ́jídà wọ́n tún pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan. wáyé o ìjẹ́ mọ́jídà tọ́lọ́mùbá tó wá túmọ̀ sí pàànàbì yẹn ó lè yí padà kọ́dọ̀ ọlọ́run bí rárá o torí gbogbo ń tọ́lọ̀ fún wọn yẹn àmì ni tá a fi dá wọn mọ̀ pọ́lọ̀ ńlọ́ra wọn kì í sàwọn ara wọn àmì ni lórí pé ẹ̀dá tọ́lọ̀ ń dá làwọn náà àwọn ò lè dá nǹkan kan ṣùgbọ́n lọ́wọ́n bá tọ́jọ́ dá gbogbo wa lọ́ra wọn ṣe àjẹpẹ́ mírẹ́kù tá a bá rí lọ́dọ̀ ànábì kan kò tó láti fi pa ànábì ńlọ́lọ́ bóun ní tẹ̀síwájú ọlọ́ ilé ayé màá ti ń bẹ kó tó di kí wọ́n bí òun irú ọlọ́run wo wá nù. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run tó ọ̀rọ̀ náà ni agbọ́n ní ọlọ́kanjọ̀kan ẹ̀yà ajá gbìyànjú ká kè sára ká jáwọ́ níbi pálapàla a rí pé wọ́n ti fún wa láàrin àwọn àǹfààní ọlọ́kanjọ̀kan nípa báwo ni ẹ̀ ṣe máa ń jẹ́ òjíṣẹ́ àti pọ́nà wo ni ọlọ́run gbà máa ń jẹ́ ẹni tí wọ́n fìyàn ṣe ìránṣẹ́ rẹ̀ ẹ rí wọn kẹ́tẹ̀kẹ́tà àwọ̀ mi yẹn sí ayé ìsìn oṣù ẹ̀pọ̀ kọ́lọ́kọ́sọ wa ń bẹ̀ ni bẹ̀lẹ́ ti mọ ẹgbọ́ tẹ́lómi ó ní pé tó ọ̀pá ànábì Musa inú yàrá òun lọ́wọ́ gbogbo yẹn mọ̀ bẹ́ẹ̀ wá gba iṣẹ́ ìyanu lọ́dọ̀ òun ọ̀yá mọ̀tàn rẹ jẹ torí tó ọba nípò pa ànábì Musa lọ́wọ́ sọ̀n pọ́ mà àtìyàwó rẹ̀ wàhálà ló kó bá wọn tó tí bó pé òde ni ọ̀kẹ́ńdá wàhálà ti rà yẹn lọ́rùn níyà jẹ́ni tí ó gbìyànjú kókè sára kọjá wọn níbi pálapàla torí ká túbọ̀ tó lè bá a dá torí pé ilé ayé gbígbà bá ṣe ilé ayé tán àtọ̀lọ́ rèé ṣe ọ̀run náà kọ́lọ́ ó là láyé kọ́lá wá ní ọ̀la àlìkẹ́ ọmọ bákan náà sì ni a rí pé tó gẹ́gẹ́ bí lẹ́ẹ̀kan náà ni mọ́ bẹ́ẹ̀ nínú ẹni tí ara rẹ̀ ó kò dodo mọ́ bẹ́ẹ̀ nínú wọn jẹ́ni tí ó gbìyànjú láti kí ìsara kọ́ ọmọ kó kúrò ń bi àwọn ọ̀nà ànùtọ̀ wọn pátápátá torí bẹ́ẹ̀ làǹfààní wà fọ́ o àwọn tó ń ti parọ́ síwájú rẹ̀ jẹ́ ti lọ ni kí làbádé wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti lódodo mọ̀ nísìn kí wọn náà ya gbìyànjú kó kí ìsara àìwá mẹ́yàn lé láǹfààní láti lè fẹ́ ṣe béèrè nípa tó bá rú lójú ẹ̀sìn Islam yìí nítorí àǹfààní wà wọn ti jẹ́ oyè ọpẹ́ ẹ̀sìn Islam yìí ànábì sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó kù láyé lónìí pátápátá ńlọlọ́run sí mọ́jẹ́ni tí ó tanra rẹ̀ jẹ kó kọjá ẹni tí yóò wà mọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ dáadáa tó lè fẹ́ béèrè béèrè bóyá lẹ́yìn ètò àbí lọ́la á fún yín nọ́mbà tó rà lásìkò mẹ́nìsìn bọ̀ ìbéèrè tí ó wà níwájú à ń lè ṣe àsọdí lọ́la kọ́lọ́ ṣe rọrùn fún wa torí àsìkò wa ọjọ́ tí lọ́wọ́ ti fún wa ní sáìn ṣùgbọ́n ẹjẹ́ gbìyànjú gbogbo nta bá gbọ́ ẹjẹ́ àmọ́ mọ̀lù ká mọ̀dí mọ́lẹ̀ ká mọ̀jẹ̀ ni tí ó wé tiẹ̀ tó rà àǹfààní tí ń bẹ lónìí àlìmọ́rì lọ́la kọ́lọ́ jẹ́ ẹnu wájú ọ̀la lọ kọ́lọ́ sọ wájú ọ̀la lọ wassalamu alaikum warahmatullahi wabarakatuh